òkùnkùn láyé nínú òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ lòun tí gbogbo ẹ̀dá ń wá kiri ìyà ò sunwọ̀n o ta ni iṣẹ́ òkóyà lè wé má pé tèmi níyà o ọ̀rọ̀ ìgbọ̀ngbọ̀n o ìyà ò o. Ah kàdájọ́ ayé o. ọrùn ní gbórin dúró láì sórí gbòdùkù lára máa bí èjìká ni yóò jẹ́ kẹ́wù ó bọ́ àìlówó láyé yóò ẹ̀dá ò já mọ́. nínú kùnkùn láyé ń bẹ láyé ń bẹ o. ẹ wo ẹ lè wá sọ mí di olórí kúrúkú ẹ lè wá sún mi dolórí kúkú ẹ gbọ́dọ̀ kẹrù yìí kẹ jáde lè mí lẹ́nu yìí ẹ lè wá sún mi dolórí kúkú ẹ lè wá sún dolórí burúkú ah, ah, láti yí ọdún yìí ẹ fẹ́ pa mí ni ilé tí mo fi ń jẹun lélẹ́yìí kí ló dé. bẹ́ẹ̀ni mò ń bẹ̀ yẹn jọ torí ọlọ́ ní sùúrù díẹ̀ sí náà. ilé ti ṣú ilé ti ṣú sáà bó tiẹ̀ ṣe oṣù kan ní kẹfún. bó tiẹ̀ máa lé wa ó dáa mo gbà pé ká tiẹ̀ máa lọ mm. torí ọlọ́run ṣùgbọ́n ẹ jọ torí tọlọ́run ẹ jẹ́ ká ilẹ̀ tiẹ̀ mọ́ orú tẹ́lẹ̀ wà ibo la fẹ́ lọ. fún wa ká fi. gbogbo ìgbà tí n bá wá bí lọ́sàn-án n ò bá nínú ilé rí torí ẹ̀ mo ṣe wá lálẹ́ ibi ó bá wù yín ẹ lọ sùn kò sí tó kàn mí. ìṣàánú wa wo la fẹ́ lọ oṣù kan a máa wá gbogbo owó yẹn. oṣù kan tiẹ̀ ti pẹ́ ju àní sọ pé ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan owó ìyá ẹgbọ́n tí wọ́n ní baba wúrí ni bàbá ìlówù tí ó gbọ́n òwú ìyàgbọ́n náà lọ mọ́ ràn èyí tí mo ṣe fún yín ti tó ẹ mọ́ lọ. ó mọ fẹ́ lọ́ndà ẹ̀ pẹ̀lú ọmọ ọlọ́mọ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. mo gbọ́ ẹ mọ̀ gbọ́ àtìyá àtọmọ bá ṣe rí alárọ̀ mọ́ ẹ jáde. ẹ jẹ́ àkótán gbogbo àwọn nǹkan tàbí dáná nílé ẹ jẹ́ àkó ẹ dẹ̀ sáré pẹ̀lú ẹ. ẹ náà lọ ẹ máa kó lọ ẹ máa kó lọ ẹ máa kó lọ ó ti sú mi ẹ máa sọ ọ́n lólo sí. ẹ pẹ̀lẹ́ kọjọ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀. ẹ béèrè lọ́wọ́ àwọn méjèèjì ẹjọ́ torí ọlọ́gbọ́n kò wá bẹ̀ mo wá bẹ̀ yín torí ọlọ́run torí tiwọn ẹjọ́. mo rò pé ẹ ti rẹ́dì láti tẹ̀lé wọn kẹjọ máa lọ àbí. irọ́ ṣe mọ̀ pé ilẹ̀ ti lọ kò síbi tó máa rí sùn sí i. wọ́n jẹ́ ń lówó mọ̀mọ́ wọ́n jẹ́ ń lówó fún bíi ọdún kan wọn à san kọ́bọ̀. iye tó bá wà lọ́wọ́ wọn wọn níṣẹ́ aláìbọ̀sọ̀ owó ní ìlú ẹ̀jọ́ ẹ̀gbẹ̀ lábẹ̀ yín. ilé tí mo fi ń jẹun ní tí n bá wá lọ́sàn-án ni ìbá wọn torí ẹ̀ mo ti wá lálẹ́ yìí. kọ́ tí mo kọ̀ ní kí tí mo fẹ́ sọ fún ni pé ẹni tó lè ní kọ́ lọ́lọ́lá o ẹ tún pàdé o. ẹ máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ló lè ní ọlọ́run ló lọ́la ṣùgbọ́n èmi lèmi ní alẹ́ yìí bó bá wù wọ́n kí wọ́n sùn ta ẹni rèé ẹ lọ tẹ ẹ má kó tí bá mi. ọmọ àìwọ ah, ọlọ́run ẹ wá gbà mí o Elédùmarè ẹ wò ẹ lè pa mí bí ó bá wù yín ẹ lọ ẹ ṣe. mọ́mí ṣe mọ̀ pé àtìgbà tílẹ̀ ti mọ́lẹ̀ ni àti jẹ nǹkan kan àti ìfi nǹkan kan sínú wọ́n dẹ̀ ní okùn inú lèèyàn fi ń gbé títà ṣé bá ṣe máa máa wò nílé ẹ wo táìmù náà. rònú lóògbé mi náà jókòó mọ ìjókòó tí ẹ̀gbọ́n ni mò ń rò pé mi àgbàlagbà tó ẹ lè pé bí mọ́ kí ni ká pé tiẹ̀ kó má ìjẹun kan látàárọ̀ ṣùgbọ́n pàtó dẹ̀ jẹ́ pé ẹ̀dá tí ò bá ti báyé yìí ayé máa yí mọ́lẹ̀ ni káwa wá gbà á ní kádàrá wa wípé ayé ti yí wa mọ́lẹ̀ ah, kí lèèyàn fẹ́ ṣe lẹ́yìn owó bá a fẹ́ jẹun náà owó la ṣáà máa ná ìdá tí ò bá dẹ̀ wà lówó kọ̀rọ̀ ayé ló wà gbogbo ẹ̀ náà mò ń rò mọ́ ẹ jókòó àti gbàmìgbàmì ṣé ìbọn tá mo tún fẹ́ lọ yíjú sí láti gbàmì lówó mo ti ro yẹn náà mọ nǹkan tó wà mẹ́ẹ̀dì bóyá bóyá èmi bá lọ bóyá kí n dẹ̀ ó yẹ kí ọ̀rẹ́ mi gan ti dé bíbá ká ló tiẹ̀ wà ń bíbá yìí ṣe bí bóyá àtúnlò á lọ bá wa ro. kò fáyín ọ̀rẹ́ náà ló tẹ̀wọ́ kó wá sí máìlì mi sí i. ọlọ́run rí náà mo sì wá mọ̀ràn ẹ̀ náà torí ìjọ ọkọ mi mo fẹ́ yájú kan sí i mo fẹ́ fi ẹ̀bùn ojú pé kò sí ìgbà wa torí bí mi àtàwọn rẹ̀ ṣe wà àìfi omi bá ìkan ẹnu látàárọ̀ mo wá fẹ́ ní kó bá wa gba màmá ní gàrí yìí ló kò tí ì bá wa gba gàrí wọn bá lọ́dọ̀ òun kárí nǹkan mu. Ah, ẹ mú mi ṣé kí n ṣe gbèsè. ṣáà mi ti lọ gbà nífẹ̀ẹ́ ilé tí mo gbà last time mi ò tí à ti sanwó ẹ̀ mọ́mí náà ti gbà tán ti sanwó torí ẹ̀ la ṣe ní bóyá kí wọ́n bá wa gbà á sí i. tí o bá dẹ̀ gbà ilé àbídá ilé ojú pé gbogbo ẹ̀ la máa san àti tó ń gbà àti tèmi náà gbogbo ẹ̀ la máa san lẹ́ẹ̀kan máa torí mo ṣe ń retí owó kan kò kàn tí ì dé. ẹ wò tó bá jẹ́ gbèsè mi ò lè lọ o mo ò lè fi gbèsè sọ́rùn kí n máa ṣẹ̀ṣọ́ kí wọ́n máa lọ ládùúgbò kó máa pè mí lóní gbèsè. Ah, ah, ah, kí ló dé kí la gbé kí ló jù ká máa sọ̀rọ̀ báyìí náà ṣé wàá kó ṣe bàjẹ́ ọ̀rọ̀ sọ báyìí ọmọdé a sọ̀rọ̀ sílẹ̀ ń sìn ó bó ṣe kí la gbé kí ló jù òun ń kọ mọ̀ ń pe màmí lóní gbèsè. Mm, mm, mm, mi ìpè wọn lóní gbèsè. kí ló mi bà ẹ́ oní gbèsè wọn gbèsè. èmi náà ṣe ni ojú àwòlá ó fi gbọbẹ máa lọ fún àwọn òṣèlú ọlọ́run adarí sí. mo tiẹ̀ kàn ní kí n wá yọjú sí ẹni. ó dàbọ̀. Fọlákẹ́ ò ṣó lọ́ọ̀bù ò ṣó lọ́ọ̀bù rárá ìbọn nígbà ṣòro lèèyàn mọ́ra rẹ̀ ẹ wò má mi má ṣe yọnu ẹ bẹ́ẹ̀ kí n tún gbẹ̀fọ́ jáde bó tiẹ̀ ṣe mí. èdè ni ṣé wọ́n máa máa tẹ́wọ́ nígbà yìí. ṣẹ́ni ń dá níbi ẹni dàgé aṣọ funfun ti lò ń gbà ní ọ. ọ̀rẹ́ mi tààtà ah you so beautiful your glow thank you. What is the secret? Tell me now, please. You seem to don't believe me, Abby. Oh, gbà mí I've been telling you, it's still the same cashew exportation business tí Magbe cashew láti ìlú kan sí ìlú That's all I do. Cashew. I'm telling you, just that it's now I have a farm in the north because I now have three countries tí mo And uh, because kò kò serve country Meteta, I need to have another farm in the east so that in the north is for two countries even is not enough but the one in the east is just for your country I'm telling you owó púpọ̀ wà bẹ́ẹ̀ huge money really? I'm telling you my sister cashew cashew exportation oh. Eh, eh. I'm coming. Let me pick this cup. ẹ kú jòkó mà. pàkó a ó fa ọjà mi ńkọ́ o ti deliver ẹ pàdé mi club lálẹ́ ok ẹ kú iṣẹ́ o. ẹ thanks for coming. Princess, princess. Actually, they saved the business for. So, are you still interested in the cashless protection thing? Interested. I am interested now now please. Eh? Please. Ìwọ ọmọọba o fẹ́ máa kiri kaṣú. Ẹ eh? ọ̀rẹ́ jẹ́ nkiri jọ́jọ́jọ́jọ́ jẹ́ nkiri o. O lè ṣe é. You like money. Ah, ah. Yóò ń kọ́. <laughs> láyé inú kùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ lòun ó tí gbogbo ẹ̀dá ń wá kiri ìyá òsùn wọn tí a bá dé iṣẹ́ ṣíṣe la máa ń ṣe ọ̀lẹ tí ò mọ̀nà òun ló jókòó dé iṣẹ́ kó wa ò bíbi ṣe ń pa ni àwa bìlìbù pé òun kájú ẹ̀ gẹ́gẹ́ bí awo ṣe ń kájú ìlú òun la ṣe àpọ́ǹtì síbẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n á yà mí lẹ́nu ṣe mí láàánú wípé common kidnappers àwọn kidnapper kéékèèké tó yẹ kẹ kẹ track down kò lọ wá waste time lé lórí látọjọ́ yìí lọ ń tẹ́sí àwọn àlù ní kò sí solution ìdí ẹ̀ ni wọ́n ṣe gbé inspector Jẹ́gẹ́dẹ́ wá mo dẹ̀ fẹ́ kí ẹ team up láti lè achieve aim tí wọ́n fi gbé inspector Jẹ́gẹ́dẹ́ wá sí bíbá yìí am I clear? Yeah, um lóòótọ́ my name is inspector Jẹ́gẹ́dẹ́ wọ́n gbé mi wá síbí nítorí ohun tó ṣẹlẹ̀ so now we need to cooperate ká dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ká lè achieve kan tá à ń wá ok so um, wọ́n ní ẹyẹ kò kí n fi apá kan fò ló kù sí apá méjì láti fi achieve ẹ jẹ́ ká fọwọ́ sowọ́pọ̀ ká lè ṣiṣẹ́ yẹn dáadáa so common problem dání a lè takulẹ̀ and we win. Is that okay? Sir, it's okay. Well, all right, sir. Boss, láti jẹ́ kí inspector Jẹ́gẹ́dẹ́ mọ̀ pé àwa náà á ṣe ìmẹ́lẹ̀. Adìyẹ wa ń làágùn, àmọ́ iye ara ẹni ò jẹ́ kọ́ mọ̀. Èmi àtàwọn boys mi, à ń gbìyànjú, à ń try effort wa láti mú àwọn ọ̀daràn yìí, àmọ́ gbogbo ìgbìyànjú wa, pàbó ló ń já sí. Léyìí tí inspector Jẹ́gẹ́dẹ́ ti ready láti join wa báyìí. We are ready to work with him. Ah, Mr. Jenla, ẹ fi gbogbo sílẹ̀ torí the most important thing ni cooperation ẹ̀ méjèèjì ìgbìyànjú ẹ̀ méjèèjì kó mú result wá ẹ̀dì yorùbá máa làágùn jù bẹ́ẹ̀ lọ látòkò sí ìdókan àwọn ọ̀gá látòkè the only thing they want is good results mm-hmm. ah, gbogbo àwọn ọkọ̀ tẹ̀ neat gbogbo àwọn ọkọ̀ tẹ̀ bẹ̀rẹ̀ fún everything wà intact so wà fọlọ́.

wo mo dúpẹ́ lọ́wọ́ náà mi máa pa one thousand naira. mi ò máa tí ì pa nǹkan kan látàárọ̀ kí wọ́n láàrin ìdùnnú mi fẹ́ jẹ́ tí máa délé báyìí. Hmm? èèyàn kan tó èèyàn kan tó tiẹ̀ tún ń pè mí àwọn imú ta fún ẹ má ti kọ́kọ́ pè mí mo ṣàmọ́lẹ̀ ọjọ́ tí ìbálẹ̀ ìgbàlẹ̀ ni màá gbà lọ́la. báwo ló ṣe máa tàwìn náà báwo ló ṣe máa tàwìn. ẹ ṣé kí n má wàá tọjà kí ẹ̀fọ́ bàjẹ́ sílé ni wo nǹkan tó mú kò bí o lè já mi ní five hundred naira nínú one thousand yẹn. Ah, ah! ó mà ṣe ya lówó five hundred naira. láti ó ṣe pariwo bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kó mo ní five million mo ní five hundred naira nínú one thousand. Ah, kà á pín sí méjì five hundred naira tí bá fi lè jẹ ní owó yẹn màmá mi máa nà mí pa àti wípé tó bá jẹ́ lòmíì ló béèrè owó lọ́wọ́ mi máa ya kó wọ́n á ṣe bí ìwọ. èmi ọ̀rẹ́. ẹ̀ náà. bẹ̀ sí ẹ̀ o lè yá mi lówó wáyé. wọn mi ò lè yẹ ló tiẹ̀ dúró náà ṣé ìwọ gbọ́ bí tí ọmọ eléegun ti ń jẹran ni. agbógbó tí ọmọ olùsí tó ti ń rí gbèsè san fóun ni màá ṣe yẹ lówó níbo ló fẹ́ ti rí san ẹ nà ó dẹ̀ ń wò mí níbo ló fẹ́ ti rí san. má jà jìyà láì wá ohun ìyàwó náà o ìyàwó náà o oṣù òṣùwọ̀n o ẹlẹ́dà mi má jẹ́ jìyà o ìyà ò ń sunwọ̀n o àkìsà tí ló ń gbà rèé aṣọ funfun tí ló ń tí a bá fi ọwọ́ ẹni kúkúrú ṣe ti ẹni gígùn ó ṣeé ṣe kí awó bàjẹ́ kí awó fàya kí ló dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí gbogbo àwọn ọjà mi ò kí ń pé mọ́ kí ló dé tó ń di ọwọ́ ọjà mi kù sẹ́yìn why. kí ló ń sọ náà bọ́lẹ̀ ń bẹ̀ ah, bọ́lẹ̀ ń bẹ̀ ah, kí ló ń sọ ah, oye owó tó san wọn lọ́jà tó ń dìlíbà fún ẹ̀ náà yes tó wù ẹ́ bá kúnjú òṣùwọ̀n ọjà ẹ̀ máa padà kúnjú òṣùwọ̀n náà. Ah dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé o san owó kan la deliver ọjà pé it is what you paid for that was delivered to you kí ló ń sọ náà dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé. Ah. bí wọ́n ṣe kí wọ́n eléyìí tì ah, eh. or do you want me to remind you that I brought into this business ìwọ fẹ́ máa fi ọ̀bẹ yìí jẹ́ èmi níṣu no way. Ah. stop ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ kí ló ń sọ náà àwọn nǹkan tó fi ń yé mi ni wípé ẹsẹ̀ ni mo tọ̀ ń dìṣẹ́ ah, irọ́ irọ́ irọ́ irọ́ ah, ah. Eh, kò burú náà hmm. kò burú kí ló fẹ́ kí n ṣe ń sìn kí ló fẹ́ kí n ṣe. wọ́n ti mú fẹ́ kó ṣe. Hmm ni kò wá nǹkan ṣe sí nǹkan tó wà lẹ́yìn wá nǹkan ṣe sí because mi lè nírú ẹ lọ́wọ́ kíyà máa jẹ mí you are there for me to work for me and me alone wá nǹkan ṣe sí ní kíákíá. ṣé nǹkan tó fẹ́ nìyẹn ṣé nǹkan tó fẹ́ nìyẹn kò burú máa wá nǹkan ṣe sí. mo tètè wá nǹkan ṣe sí i adájọ́ ayé o ikú tó pọ̀ ọmọdé ilé ìsẹ̀yàn àtọ̀hún ara wọn ní ti ń wá èyí ṣùgbọ́n àtọ̀hún ṣùgbọ́n ọ̀hún ṣòun ni kò jẹun gbá ayé pẹ́ ẹ̀dá ẹ lọ ní sùúrù àtúbọ̀ tó ẹ̀dá ló jà. ẹ gbọ́dọ̀ ayé kọ́ máa fi èyí kó lọ́rọ̀ bò lọ. mo sọ ọ́ sẹ̀ mo ní pé mò ń jáde lọ pé màá rí ẹ̀rọ yẹn kí ló tún fẹ́ gbọ́. wọ́n ò lè jáde kúrò nílé láì fowó oúnjẹ sílẹ̀ fowó oúnjẹ sílẹ̀ jàre. kí ló fàdúgbò sẹ̀ kí ló fàdúgbò fowó oúnjẹ sílẹ̀ gbogbo ará àdúgbò máa gbọ́ o. mi ò tí ì jà àdúgbò tó bí o ṣáà mú òṣèlú ọmọ tá a bá sọ̀rọ̀ ní àná tó lásìkò mọ̀ náà mo kó fúnra náà tó fi arrange tàbí láyà náà yẹn kí ló gbọ́ mọ́ra ọ̀sìn bí ẹ kiri gbọ̀ngbọ̀n farabalẹ̀ kó ní sùúrù náà ní sùúrù ṣé mo ti máa pawó kílẹ̀ tó mọ́ lóru mọ́jú ni. olóhùn hmm. sọ pé tí n bá ti lọ́sìn tí máa ti ń bọ̀ máa ti gbóòrò máa mú kọ̀ọ̀kan wá á lè fìyẹn tó ọgùn mẹ́ta lẹ̀ mọ́sàn. lásán ráàlì ráàlì mo ti sọ fún ẹ báwọn èèyàn gègèrè báwọn ọ̀rẹ́ ẹ tó lówó lọ́wọ́ rìn báwọn sọ̀rọ̀ kán mú ẹ kán mú ẹ kán kán kán kán fún ẹ níṣẹ́ gidi ṣe báwọn ọ̀rẹ́ ẹ gidi sọ̀rọ̀ aláìlójú tì. kí n tira mi mọ ọlọ́run àbí ẹ ṣé kí n lọ jalè ah wọ́n bí èèyàn kí n máa gbìyànjú ṣèyàn ọmọ tó ń ṣe mí o ó mọ̀ fún mi iṣẹ́ lọ́wọ́ kí ló tó tó tó bàlọ́ kí ló máa gbòye sí. ṣé o mọ̀ mi mi ò lè jalè fún ẹ mi ì lè lè ṣe nǹkan tí mi ò yẹ kí n ṣe ẹ mo ti sọ fún ẹ pé tí olóhùn bá ti ṣe tí àánú bá ti ṣẹlẹ̀ wàá máa rí díẹ̀ díẹ̀ náà ni tẹ́tẹ́rẹ́ gbogbo nǹkan tó wà lẹ́yìn àkọlé tó báyìí náà àwọn dẹ́kun ariwo tó bá dúró wọn àdìgbò máa gbọ́ wọn máa fi máa gbọ́ wọn láàárọ̀ ìdí gbogbo yẹn sí. ẹ̀kẹ́ bí wàá parí sílé ẹ̀kẹ́ bí parí sílé kí n kú àbí ẹ̀wọ̀ oúnjẹ sílẹ̀. tí n bá ti ní màmú wa. mọ̀ ẹ̀ má wá ìṣù. gbogbo ará àdúgbò máa gbọ́ máa ṣe wèrè sìn. kí o gbélé tó ṣe náà fún ara ẹ o ah! kí o ṣe kò ṣe bẹ́ẹ̀ náà o. ó lè pariwo ọmọ ọmọdé gbogbo ṣe é ṣe gbogbo gbogbo bí oníkálukú ọmọ ṣe máa ń jàrà nílé ẹ oníkálukú ọmọ ṣe máa ń jàrà nílé ẹ kò tí ì sí nìyẹn kò sí nìyẹn ọmọ àlọ́lá farabalẹ̀ náà. o jẹ́ lọ wá ṣẹ́ gidi ṣe ó jẹ́ lọ wá ṣẹ́gi mi ṣe. nígbà tí mi ti rí oh. iṣẹ́ nǹkan ṣé kpala mi fún ẹ ni. Eh, ibi táwọn ẹgbẹ́ ẹ wà nìyí. o lójú tì. ẹ mi ò ní ó lójú sí i. tí ọlọ́ọ̀bá lè ní o ò ní jókòó kalẹ̀ nínú ilé. jẹ́ sọ fún ẹ o ṣùgbọ́n ṣùgbọ́n wà tó wù yìí mo dẹ̀ sọ fún mi náà tẹ́lẹ̀ mọ́ fún yẹn mo ì máa lówó tí n bá wó tí n bá rí ṣe mo lè máa jọ lójú. Oh, bẹ́ẹ̀ mo sọ fún yẹn. irọ́ ojú tèmi náà ní jọ̀wọ́ náà lójú aláìlójú oh. lọ wá ṣẹ́ṣe. ìdá ọ̀làárọ̀ òpin. ẹbí yẹn inú ògò ní ṣe màdàgbàdo bẹ́ẹ̀ mo sọ fún yẹn. ìyẹn tẹ́dí ò bá tó bẹ́ẹ̀ mo sọ fún yẹn. ẹ̀dìyẹ inú arábìnrin sùúrù màlérè o arábìnrin ìyàwó sùúrù màlérè o sùúrù màsùnwọ̀n o. kí ló dé tó ń fòrò ẹ̀mí ẹ̀ báyìí kí ló dé I don't, I don't like that. Um, sọ fún kó wá rí mi ṣùgbọ́n just worry me. mi what's it called ọ̀rẹ́ mi lè tán wọn láì ti pọ̀ jù kò lè ṣe jù ẹ̀ kò ṣe bí ẹ̀ lẹ́yìn bá wà láyé tó bá lówó tó bá bímọ ọmọ lọ́mọ lóbì tó bá ní ìyàwó ìyàwó níyàwó ló fẹ́ ọlọ́ ètò ìmọ̀ tí fẹ́ kó o ṣe láti ràn mí lọ́wọ́ sí mo fẹ́ gbà dé mi fẹ́ kó o lè ní wàhálà láwọn ojú ti pọ̀ jù ìfowó ẹni nìkan ṣàlùfẹ́ tó bá ti ní kún un mọ̀ pé mo ṣe jẹ́ lówó bí ọdún kan o tó mọ̀ fẹ́ mais mọ́kún mọ́ lé mi ẹ̀ tẹ́ màá lè ṣe kí tẹ̀lé embarrassment ló ti ń fún mi ó ti ìjàpá jọ̀wọ́ kọ́ lọ́wọ́. kò sí problem nípa ti owó lé ẹ̀ I'll get back I'll do something about it. Well, welcome. No problem. No problem. No problem. Ṣé ara ṣe fàájì jẹ? Àwọn kan tó ń tẹ fi dira mú lálẹ́ yìí sábà. Fàájì. Máa wọ ya máa sọ́ọ̀tì yẹn wọ́n. Ṣùgbọ́n. Adájọ́ ayé àtọ̀hún ara wọn ní ti ń wá èyí ṣùrà àtọ̀hún ṣùrà o ṣòun ni kò jẹun gbá ayé pẹ́ ẹ̀dá ẹ lọ ní sùúrù o. kí la jẹ àtàrò ẹsẹ Ọlọ́run tó bá ń àáfà kí la jẹ ní kíni àfa ní kí la jẹ ebi ń pa mí àfa alẹ́ bí ń pa mí ẹ̀dán lóhùn. alájà ní kí ni. ọ bẹ̀rù ọlọ́run o. ní kí ni. ọ bẹ̀rù ọlọ́run o. èyí mi ìráyè o mi ìráyè kàtíkì àyà o ebi ń pa èmi o ìráyè o alájà mọ gbẹkura yìí o ọyọ tánbà o. ẹ mọ̀ tán. alájà mọ̀ tánbà. wọ́n ní mọ̀ tánbà ọ ìtàgbà ìfọmọ yìí lọlẹ ní ìbáyìí sẹlẹ o ọ gbẹkura ni o ọ ìtàgbà o pa mí kí la jẹ ní ìbáyìí rà dáadáa n bọ̀ wá rí ọnu lé pẹsẹ fẹmi lélẹ ní ìlà yóò ṣí o ẹdẹ mi ló. Ọlọ́run ní dárí gan obìnrin yìí o gbogbo nǹkan tí òun wọ náà ni mo ń ṣe Ọlọ́run kò ní ẹsẹ̀ rẹ̀ jí o Ọlọ́run mọ́sá jẹ́ mi ò wọ náà ń tèmi wọ́n jẹ́ mi ò wọ náà o. ìyá òun sún wọn o àkìsà tí ló gbà rè aṣọ funfun tí ló gbà rè ó tó di nǹkó daṣọ tó pọ́n ẹni tó ti jìyà rí tó padà dolówó kò ní gbàdúrà ìyá o a ò ní jìyà láyé wa o ìyà tún wọn Eh? I didn't turn on, I didn't turn on, Eh? Eh, tó bá yẹ pé náà wà careful enough àbá ti gbá ẹ dànù náà. ẹ má bínú sá ẹ má bínú ọkọ mi ò sí ní bí mo yẹn ń rìn yẹn ọkọ mi ò sí bẹ́ẹ̀ yẹn ẹ má bínú sá. Uh, what is the problem kí ló kí ló kí ló ń ṣe ẹ ẹ eh? kí ló ń dùn ẹ nínú what happened ẹ eh? uh, sorry ó uh, yé mi tí ó bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ́lú kí nìkan gbọ̀ngàn tó ń ṣe ẹ let me know. màmí àti èmi á jẹ́ lady kan lówó ni ọ̀dọ̀ ẹ̀ láti máa ra foodstuffs àjẹ́ ní one five èyí ló dẹ̀ sọ pé òun máa wá gba owó yẹn kò dẹ̀ síbi tá a ti fẹ́ rí owó wọn làdẹ̀ ti máa gba foodstuffs ó túmọ̀ sí pé ọ̀nà oúnjẹ àtọwọ́ gbogbo ẹ̀ ló ti dí mú kó wọ́n rò gbogbo ẹ̀ ó ti sú mi one thousand five hundred dollars. Ah, o one thousand five hundred naira ní dollars báwo. Ah. one thousand five hundred naira. five hundred naira mẹ́ta. The problem tó ní sìn. ó pọ̀ ó pọ̀. àmọ́ owó yẹn pọ̀ má tẹ̀lé two hundred naira Be five hundred máa fún wọn wọ́n máa gbà wọ́n wọ́n tèyí máa dúró de next week. lórúkọ ẹ. mo rí rẹ This is ten thousand naira. Kò for lọ fún mọ́mì kẹ́ sort out uh, debt here. Yeah. Ṣé, it's okay, it's okay, it's okay, it's okay, it's okay, it's okay. Uh, Rabi ló ń Ah, bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà ibo lọ́dọ̀ yín bẹ̀. ilé wa ni ilé kẹta sí ilé ilé tó ga yìí ti ilé kan báyìí ó kò wọ́n wọ́n péǹtì ẹ̀. kò ní nọ́mbà. kò ní nọ́mbà wọn kàn kọ́ àwọn ilé yẹn mọ́ra wọn ni. you mean the third house to. yes to this, this one this very one. bẹ́ẹ̀ ni sà. okay it's all right. Eh? thank you sir. kò kí mú mi. má ronú mọ́ o. be good that's, that's fine for me. Uh -huh. thank you. ṣé ní dání bí ẹni dání ìṣẹ́ ní dání bí ẹni dàgí aṣọ funfun tí ló ń gbà mìíràn ìhà òṣùwọ̀n láyé o ìhà kí sómi ọbẹ̀ tẹ̀dá lè mú panu má jà jìyà. kí ni àrídùnnú àbí àríbànújẹ́ kí ni ó ti ń pè yín ẹ jọ kí ló dé gangan tẹ́ fẹ́ fún mi lówó mi ẹ jẹ mi one thousand five hundred láti jọjọ yìí mo ti parapara mo ti pẹ̀yìn pẹ̀yìn ìgbà tó ṣẹ̀yà gan aago lọ ọmọ bí a tún ti tà á jẹun nítorí kò yé mi. mi ò kókó ta fóònù kò sí owó lórí ẹ̀ náà ni kò sí iná lórí àríná ṣáàjì má bínú torí ọlọ́run èmi náà wù mí ẹ jẹ mi ń làágùn ìyẹn ni ò jẹ́ ká rí mi má bínú wù mí kí wá fún ẹ lówó ẹ owó tí mo retí bá ti yọ sí mi lọ́wọ́ máa fún ẹ má bínú torí ọlọ́run. láago mélòó ojú ń dùn mí àbí ìgbà tí mo wọlé mi rí pé gàrí lẹ́ẹ̀mú tẹ́ ẹ̀ sọ fún mi pé mo ṣáà rí pé ẹ̀mú gàrí ẹjọ́ torí lọ owó tí ẹ fi lọ ra gàrí mi tà ń sìn ó ṣe òṣè bó jẹ́ wọ́n náà bó jẹ́ tún náírà lẹ́fi rà tẹ́ bá fi san nínú owó mi. wọ́n fún yín gbogbo ẹ̀ náà máa ń fún yín ah, ah, kí ló tiẹ̀ dé gan-an mo tiẹ̀ tún lo ẹ́ ó gan ni pàápàá because onígbèsè ni yín ẹ ti di alárìífín mi wọ́n rán àìsí mi ni ìyá ìṣe wọ́n rán àìsí mi ni ṣàlàyé fún mi o ṣé wọ́n fi nǹkan rán mi sí ẹ látọ̀run tí mi fi jíṣẹ́ ni àbí ràn mí jẹ̀ràn yín lọ́wọ́ ṣé ràn mí jẹ̀ràn gbogbo yín lọ́wọ́ ni kí ló dé tó ṣe fẹ́ fún mi lọ́wọ́ mi. ká ní bí wọ́n ṣe dé ń sìn lọ́jọ́ yẹn tó ra gàrí one thousand five hundred tó fún mi lówó ẹlòmíì náà débẹ̀ lọ́la ẹlòmíì náà débẹ̀ bẹ́ẹ̀ lọ́tùnla kí ni mo fẹ́ lọ fi rajà. àmì ìyẹn tẹ́ ẹ bá jẹ́ ìyẹn tẹ́ bá jẹ́ sọmí dàbí mo ṣe dà ẹ̀ lè sọmí di bẹ́ẹ̀ ṣe dà o ìgbà tẹ́ kò kúrò owó fi ṣòwò òwò tẹ́ ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ewé dúgbò ṣe rọ ẹ̀wò ìfọ̀ ta ló fẹ́ relé lọ́wọ́ yín débi tẹ́ fẹ́ fi rówó mi san ẹ ẹ ṣàlàyé fún mi ẹ jẹ́ gbọ́ onígbèsè kí ló dé ojoojúmọ́ màmá para màmá pè màmá rìn ẹ màmá ra wẹ̀bẹ̀ màmá bẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni mo fi rà á lọ́jà ẹ ṣàlàyé fún mi kí má bínú kí ló fẹ́ ṣe èmi ń sọ̀rọ̀ ìwọ fẹ́ fi mí mu gàrí àyà mà kò wọ ìyá yìí o àyà fún ẹ ewu sílẹ̀ ní bá máa fi sún tí mi bá rí kó wá fún mi ní owó mi gbàdúgbàdú á gbowó lọ́wọ́ yín ẹ̀yìn ìyá òsì burúkú yìí. má jà jìyà láì wá ìyàwó náà o náà o oṣù òṣùwọ̀n o. ó ní ká fi arúgbálẹ̀ afárúgbálẹ̀ ìtàlẹ̀ tó jẹ ni ó ní ká fi tọ̀ pàjà àfitọ̀ pàjà jẹsẹjẹsẹ tó ń jẹ́ nìyàn. aṣọ ọlọ́gbọ́n àfi di iṣẹ́ ẹ wo ló àfi rí gogoro àyà ó mà ṣe èmi àrídùnnú tàbí wàá dàrí pọ̀ ṣe má jà jìyà láìwá yàwùdá o yàwùdá o oṣù o. o ní ṣe kí bọ́lájí wọn ò ṣe kí wàá ṣe ni o wàá ṣe nǹkan tó ní kó ṣe yẹn ni wàá ṣe o ní ṣe kí bọ́lájí. Ah, hmm. ṣùgbọ́n ṣòfò ni àmì lóhùn ṣó fẹ́ ṣòfò ni mm-hmm. Mm-hmm. o fẹ́ ṣòfò mm-hmm. o dẹ̀ ní ṣe tọ́lú kí n ṣe tó bá fẹ́ ṣòfò má sọ pé kí n ṣe tọ́lú kí n ṣe mọ́ ṣọwọ́ torí láàrin èmi àti ẹ nǹkan tó ní kí n ṣe yẹn èmi ò ní ṣe. let me tell you èmi tí mo ní mi ò ṣe nǹkan mo mọ̀ tí mo sọ mi ò lè ever báwọn ṣe tọ́lú kí n ṣe yẹn láyé àti láyé nítorí pé gbẹ́dẹ́nu mi yẹn ò lè gbọ́ mi ò ní ever sọ nǹkan tó ní kí n ṣe fún ẹ láyé àti dọ̀rùn èmi kàn pé ní ti tèmi o nǹkan tó ní kí n ṣe yẹn mi ò ní ṣe ló tán. ọ̀lẹ́ àpàdò ọ̀lẹ́ nìyẹn ọ̀lẹ́ ni ẹsẹ̀ ah! wọ́n ní pé kò tún wá ṣiṣẹ́ kò tún lò lè ṣe ó lè ṣeṣẹ́ ah! ọmọkùnrin ti báyé mi jẹ́ ó ti báyé mi jẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́ ayé mi o ah! wọ́n ní kó ṣiṣẹ́ olóòṣe bọ́lájí wàá ṣiṣẹ́ ilé ni o wàá ṣe ni o ṣé o ti rí ṣé o ti rí nǹkan tí mo ṣẹ́kù ṣé mo ṣe fẹ́ mi rèé. orúkọ yẹn bàbá tó fún mi orúkọ rere ó dára ju wúrà lọ. ó lọ ṣáàṣì o kò lọ ṣáàṣì tó lóun ló ń kọrin kírísítẹ́nì báyìí kò lọ ṣáàṣì o bọ́lájú wà lọ ṣe kọ́tọ́ ní kò ṣe ni. o lókun kó o fi sí mi lọ́rùn kó wọ́ mi lọ ṣe ọ̀dẹ̀ láì ní láàkáyè jọ ń kó bí mo fẹ́ sùn. mo fẹ́ sùn kó mi tẹ̀lé mo fẹ́ lọ. àwọn ọlọ́ṣẹ́ ìjọba ni kò ṣe ni ṣe ṣe ṣe ṣe ṣe kébí wọn máa kọ́ wá sínú ilé ni. o fẹ́ ṣe ṣe ọ̀lẹ ní ẹsẹ̀ ọ̀lẹ. ẹ mo ti gbọ́ lọ sùn mo fẹ́ sùn ṣáàjẹ́ kí n sùn àbí. làṣẹ yìí làṣẹ yìí. sùmàlẹ̀ ń bá ṣe mẹ́tàn ó kó ní sùúrù. You are not a good friend. You are not a good friend. You told me it was only cashew nuts. Look at you. So you are doing bad business and you didn't tell me. You two are a bad person. You you don't I'm have oh nítẹ́lọ́rùn. Eh, èyí tí kábíyèsí fún ẹ kò tẹ́ lọ́rùn. Your father is a king now eh. and you want to have more money. Do you know what I do for living? You want to know what I sell cashew, so you to sell cashew. Abi? Eh. Yes now, if the business is dirty, the money isn't dirty. Owó yẹn ò dọ̀tí. Ṣé bóun wọ́wọ́ ni? mo dé mọ́ débi tó ti máa rówó tún complain ẹ ẹ ara ayé ẹ ṣe tẹ́ lọ́rùn ẹ ṣe tẹ́ lọ́rùn. Oh. abeg when you finish just get out of my office. really yes eh. yes you help me mo jáde mo jáde tó mo ògùn ẹ̀ ṣẹ́ mo jókòó tó lọ fẹ́ ṣe business mo fi ẹ̀kọ́ kọ́ lé. ìwà ìbàjẹ́ lẹ́dá fi ń ṣàyọ̀yọ̀ o. àbá dada àbá dada wa ṣe o possible ẹ̀ tí mo ti báyìí torí ọlọ́run ẹ̀ tó tún máa sànú yín lẹ́ tún gbé sépè. kí ló dé tá à ń fi ìkànnà ìtàmálájẹ́ sí i ṣèbẹ́ mi fẹ́ wá rẹ́ẹ̀pù yín ni gbogbo nǹkan tí ẹ̀ ń bá mọ́mú sọ pátápátá gbogbo ẹ̀ mo gbọ́ àwọn ò ní rí nǹkan kan ṣe sí i gbogbo tí mọ́mú ojú òun wọ̀nà òun wọ̀nà gbogbo èèyàn ló máa ń wọ̀nà lọ́dọ̀ mọ́mú ká ní pé bí gbogbo èèyàn ṣe ń wọ̀nà nìyẹn pẹ̀lú wọ̀wọ́ wọn sani kankan lè rálùjọ náà wọ̀ ni gbogbo ìṣòro yín pátápátá làwa lè rí solúsàn sí gbogbo ẹ̀ la lè rí solution sí ṣebí ẹ fẹ́ gbéra ni. n fẹ́ gbéra tán ni. ẹ fẹ́ gbéra tán. bẹ́ẹ̀ náà. a ah, kò lè ọṣẹ bisabisa láṣẹ fún yín. ọṣẹ kí ni. ọṣẹ bisabisa. bisabisa. Ọlọ́run bá ń gbọ́. a ah, ǹdí òní mo ní pé kí kí n sáré wá bá yín kí n wá bá yín sọ ọṣẹ bisabisa ni ah, um, tó bá fi máa di bíi ọ̀túnla báyìí gbogbo ẹ̀ máa ti parí ẹ̀ ẹ kàn gbé lọ sílùú àwọn ozu ni. ìlú àwọn ozu. ibẹ̀ náà ẹ máa gbé lọ sẹ́ni tẹ́ bá ti ń gbé lọ ẹ pàdé kọlù lójú ọ̀nà o ẹ máa dúró tán torí pé kọ́lù yẹn ló máa bó káàdì fún yín. òun kọ́kọ́ ló máa bó káàdì. ẹ nà ó ah, ní mo ní kí wọ́n bá sọ tẹ́tí wọ́n mú kàrà ń fi rin mọ́ tèmi kọ́lù ọmọdé yẹn sọ̀rọ̀ sí. so bí ó ti wá wá báyìí mo fún yín ní ẹ fún mi ní èní di ọjọ́ mẹ́ta ọ̀túnla tó bá ti di déédéé aago mẹ́jọ lálẹ́ ẹ mọ̀ pé ojú á ti kó ẹ máa bọ̀ tẹ́ bá ti dé èmi á ti wà láago mẹ́jọ má ti wà bíbá ẹ dé tẹ̀má ti dé mákẹ́sì ń lọ sí oṣù village ni ó yí sí ah, àìmọye àwọn táwa ti ṣe fún ẹ mọ pọ́tébù. Ah, ah, zazu. tó sẹ àwọn tá a jẹ́ kó sẹ̀ lélẹ́yìí. ẹ̀yin lẹ́jọ́ kó sẹ̀. <laughs> àwọn tá a jẹ́ kó sẹ̀ lélẹ́yìí. ẹ ṣọṣẹ bí sàbísà fèmí náà. ẹ fẹ́ gbéra. ẹ fẹ́ gbéra tó. ẹ fẹ́ gbéra tó. àti ṣe ẹ má wàá dalẹ̀ o tójú bá yọjú kó mọ yẹ o. ohun èlò yàrá ẹ má dalẹ̀ o. ah mo promise mi àfàlàndẹ̀mí lè dalẹ̀ yín. ẹ lè dalẹ̀. tó bá ti dílẹ̀ bá ti ṣú láago mẹ́jọ. láago mẹ́jọ kí wàá bá yín bí. ẹ máa bọ̀. ẹ̀yin ò ń sunlé ni. Ah, mo ń sunlé báwọn ikú yín náà mò ń kú lọ. ẹ wà important sí mi gan ẹ mọ kí la fẹ́ gé nínú kí yà máa jẹ yín. ẹbí ẹbí èyí rẹ tẹ̀ tí wọ́n ẹ rí nǹkan kan drop pọtá yìí náà bá wà òkè ẹ máa drop nǹkan fáwọn. màá gbéra tọ́. ẹ má Ọlọ́run gidi gan. bisabisa ah! ẹ má bisabisa. mo máa rọ mi no problem. eight o'clock àbí ah, màá block mi màá yọjú sí i. ẹ jọ tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá jẹ ju kóun máa yẹ o torí gbogbo àwọn dàda tí mo mọ̀ wèrè ọ̀run ni wọ́n ìsìnlẹ̀ yẹn máa gẹ́ lẹ́yìn jẹ tó ń téèyàn máa gbẹ́ lẹ́yìn tó tí wọ́n á tún fi géèyàn jẹ. Ah, ẹ̀yà ni ọ̀lẹ alápá ni Bọ́lájí ah! Bọ́lájí ò dẹ̀ wá mọ̀ ni bébé yóò bá fẹ́ jẹ́yà kó jẹ́wé yá ó ní láti sọwọ́ ẹ̀ méjèèjì báyìí kó sọ́dọ̀ rẹ kó kò bó ṣẹ́ wáì wáì kó lè bá àjàre ìṣẹ́ ẹ ẹ jọ ẹ má bínú. kò lè tó yẹn hmm, kò lè tó yẹn bọ́tù nǹkan ni màá fẹ́ kó bá mi ṣe. anything you heard me anything ní point o gbọ́dọ̀ fún Bọ́lájí ní a dime nínú ẹ̀. Bọ́lájí five kobo fifty tọrọ tó ń yọ kò lè rí gbà lọ́wọ́ mi nìyẹn. Hmm. Hmm. ẹ ẹ sà ẹ wò mo fẹ́ sọ fún yín ṣe rápá mi méjèèjì ó lè ṣiṣẹ́ o irú iṣẹ́ tẹ́ ń ṣe yẹn ẹ jẹ́ kí n bá yín ṣe ń bẹ̀ mo lè ṣiṣẹ́ ẹ̀. lè ṣiṣẹ́ ẹ̀. ìwọ máa bọ̀ dá ṣùgbọ́n for anything anything tó bá need ìwọ jẹ́ kí n mọ̀ ọ máa ṣe fún ẹ. owó oúnjẹ mi kó ṣáà lọ déédéé ìwà ìbàjẹ́ lẹ́dá fi ń ṣàyọ̀yọ̀ ah! ẹ̀yin èèyàn ẹ fúnra o. Adébá yín mú ọdún tuntun wá kẹfì rẹ gbẹ ni. Àná ah, màá wá òkè mà. Afáfẹ́ tó dé. Ẹ ṣe gbọ́n mọ́ ẹ. ṣe mọ́. Alájà kí ah, wọn tó bùkátà wọn ni àfihàn ẹ wọlé. ẹ dábẹ́ mọ́ bínú jáde alájà dáadáa ọlọ́run ní fi wílẹ̀. ọlọ́run tàlẹ́ kọ́ àlùbáyé dá. ẹ afa ọ̀rẹ́ mi tí mo ṣàlàyé ọ̀rọ̀ mi fún yín lórí fóònù last time òun ni mo mú wá ẹ̀. ah lórí fóònù ah, Allahu akbar eh, alájà bọ́lá ọlọ́run tàlẹ́ fún àlùbáyé dá kò yẹ kéèyàn máa papòrò mọ́kọ ẹni ẹ̀yin náà ti á ṣe báwọn àrìjálù kọ wá múná alẹ́ nìza ọkọ ló lórí ilé yẹn jájúmọ́ pé ẹni kó mọ́ dẹ̀sẹ̀ sí ni lọ́rùn. ní kíni ṣọkọ nìyẹn àbọkọ tó fi ń kọbì ẹ ẹ ní sùúrù àfà ibẹ̀ náà lè sọ pé tí ó bá ti wà nílé ayé tí ó bá ti lówó lọ́wọ́ òkú ayé ni kò ní kankan tó bá ṣe lé ayé kò sáǹfààní kankan tó bá ṣe lé ayé ọkọ nìyẹn ẹni tí kò wúlò kò ní jálára kò ní kankan nẹ́kẹ́nẹ́. tó bá tún padà á dẹ̀sẹ̀ àbí kọ́ lóun dárí jì ní wọ́n àfàìmọ̀kẹ́ mọ̀ ti láàyè nù náà báyìí bá a ṣe ń sọ̀rọ̀. yẹn tó da sọ́ọ̀fù jẹ ká máa ní sùúrù àbí mo ti gbọ́ máa máa ní sùúrù tó bá ti ṣe tó wà bá mi. bọ́lá ìní bínú ìní bínú ọlọ́run kò rí. àánú rẹ̀ ló ṣe mí iná rẹ̀ lójú ìtẹ̀ràn ẹ̀yà bábílà lọ mú òkò nínú náà táwa ń lẹ̀ máwọn ọ̀tá nábì lọ ẹ̀yin náà bí ẹ̀ bá padà lẹ́yìn rẹ̀ èkúrú lọ́dún wọn náà yìí ẹ tètè mọ lọ bá. èmi kò fà ẹ tètè kó bẹ jọ ọmọ yàrá mi jẹ. àbójú bójú rẹ ló ti ń bú mi níjẹ. ẹ tètè lọ bá. ẹ jọrọ èyí kò yẹn náà jọ. ó dà ara yà tí o gbẹgbẹ oníjẹ mi. ó ń tẹ́dá bá ronú jinlẹ̀ o kò ní gbáyé ṣe bí bẹ́ẹ̀dá bá ronú jinlẹ̀ o. rọ́bì. so gbogbo wàhálà tẹ́lẹ̀ ṣe látàárọ̀ ni látọjọ́ yìí wàhálà tẹ́lẹ̀ ṣe nìyí aṣọ ọ̀dọ̀ títẹ́ mú wá nìyí tẹ́lẹ̀ ṣe wàhálà tó yẹ máa ní adìyẹ ńlá àgùn so ìdọ̀tí làágùn yín. sáà we don't really understand nǹkan tá a bá inú bọ́ọ̀sì yìí lélẹ̀. ṣọ́ra kí ló sọ lẹ́nu tí ó dùn aṣọ rẹ bá nu bọ́ọ̀sì. sir we really tried have hmm. to share as a team and we got them also sir i was i was surprised abi we were surprised torí gbogbo effort wa we alile wọn wọn sá gba báyìí asáré tẹ̀lé wọn all of a sudden kìnìún ìjábọ̀ lọ wọn we pick the bag pé àti rí evidence wọn wá surprised. níjọ́ tí mo ti wà níṣẹ́ ọlọ́pàá mi ò rí bó surprised báyìí rí sir ogun naruto yìí lò. shut up ìwọ sọ ogun. sir ó ṣe ìṣú mi lójú. a trained officer. Ah, sir kò sí nǹkan tó ń lè ṣe. tí wọ́n bá lo oògùn wọn ló ṣe làbọ̀ṣẹ́. see let me tell you something tí ẹ bá ti mọ̀ pé ẹ wà competent tẹ́ ẹ wà capable láti gbéṣẹ́ láti carry out iṣẹ́ tó gbé fún yín máa sọ fún ọkọ dá yín pé kọ́ dá yín inú kọ́kọ́ àwọn important person wá àwọn well trained person tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n gbà tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe màá ní kó kún wọn wá. I give you just twenty four hours twenty four hours láti make sure pé ẹ kó àwọn ọ̀dọ́ àwọn ẹ̀ débi bá if not ilé agadi lọ get out. má pè tèmi ní ìyàwó ìyàwó sún wọn o má pè tèmi ní ìyàwó táàbù mi lọ́wọ́ mo pa àwọn òṣìṣẹ́ ṣe ṣé ń jẹ́ kí n n report ní head office fún fún mi láwọn tó wà competent wá gbé aṣọ aṣọ ìdọ̀tí wá sí ìbàdí ẹ̀ ṣe wàhálà. lójú wa yé gbogbo ìyá òun sún wọn òkùnkùn láyé nínú òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ lòun ti gbogbo ẹ̀dá ń wá kí ẹ̀dá ń wá kéré ìyá ò sún wọn o ta ni iṣẹ́ òkò jáde wé má pẹ́ tẹ̀lé ni ẹ pàbọ̀ ẹ pẹ̀lẹ́. Hey, Lordy! ànírẹ̀ ah, lè ṣe mí o tó jẹ́ ń bá ọ dámọ̀ràn tẹ̀lé àyìnlá ọmọ wúrà. elégbé ẹ̀ mm. tiẹ̀ ti bá ọ tọ́wọ́ tá à ń kọrin tó wá gbọ́ òbésìlè tó wá gbọ́ ṣéwèrè ṣéwèrè ṣéwèrè ṣéwèrè ṣé ìwọ náà bá wí. torí ẹ ò pé nǹkan tó ń jẹ yìí ah! oúnjẹ oúnjẹ oògùn owó oúnjẹ owó ẹ̀jẹ̀ wọ́ wàá pẹ̀jẹ̀. ẹlẹ́dàá ẹ̀ máa yù ẹ o. tí tí mo sọ pé kó wá jẹun tó sọ kó yá. èmi nígbà tí mi ò gàn bí ìwọ àánú ẹ ló ṣe mí tí owó gun ẹ tí òkú agolo rọ́ọ̀bù yẹn wọ́n á bẹ̀rù dànù sórí sìn o ọtí bí ń dẹ́kun àmọ́. sẹ́bọ̀. <laughs> owó owó ni àbí owó ẹ̀jẹ̀ jọ ìwọ tó lo owó ẹ̀jẹ̀ mú jáde mú jáde abó ti gbàgbé pé bádé jọ ìwọ ló mú wá sí pé. ọ̀ṣẹ́ rẹ̀ ọmọ ìyá yìí yóò kọ́ ibú bó ṣe júwe gẹ́ẹ́lẹ́ ni mo ṣe tọ̀ débi báyìí. wá ti bẹ̀rẹ̀ ní kò sí wàhálà mọ́. èkó yìí lágbára o. Ah, mo rí kíní kan tí àwọn èèyàn tó ti ń rìn lókè. láì rọ̀ ní ẹ̀. Ah, mo sọ pé ṣé wọn ò ní jábọ́. ọ̀rọ̀ tún fẹ́ o àti sọdá lásán ah, ṣe ni mo ń lọ báyìí tí mo ń lọ báyìí tí mo ń lọ bẹ́ẹ̀ làwọn ọmọ tó ń lọ bíọ́ bíọ́ ṣeré ah, ṣeré ẹ ń gbìyànjú bí o. bó ṣe rí nìyẹn hmm. ṣùgbọ́n pé ńgbà kan ló máa jẹ́ pé ìkọ́ nìkan lórí ẹ wa mo dé Ìbàdàn wà á kódà òṣogbo kan ti ń fúláyọ̀ máa ń sùn. yes àwọn gọ́ọ̀mẹ̀ntì ń ṣiṣẹ́ um, tí wọ́n gùn bá kò lábúlé mo ṣọ̀ pé láìpẹ́ láìjẹ̀nà ó máa kan abúlé títí wá bíi twenty thirty years time. ọ̀rẹ́ hmm. ṣeré kò ló wà yìí tó bá ti ṣọlẹ̀ má jẹ́ kí n kò sí nǹkan tí olùdarí kan lè ṣọlẹ̀ láti pín níṣẹ́ yẹn ti jáfáfá. Ah, ah, ah, ṣé kò eh. rẹ kò rẹ ra yín. yes ma ẹ ra wa. kí ẹ jẹ́ kí wọ́n. àlejò gbà mí ẹ má ṣe yọnu eh. ládùúrú ìrìn yẹn ẹwà ní fìgangan sínú. ìfẹ́ràn mọ̀lá ẹ bá àwọn kà kó kó ló dáadáa kó ló fẹ́ lọ. ṣé kí n fi gbẹ̀gìrì sí ẹ àfẹ́fẹ́dú ẹ dákú ẹ kò yẹ kó kó o ti mọ̀ fún ọ sọ pé kó làwọn máa fi jẹ lálẹ́. kò dẹ̀ láàbì ọmọ tó bá yí o ọ̀rẹ́ ṣorí ẹ̀ o ní fọ́nmẹ̀wọ̀n èmi tí mo ní kó máa mọ̀ lẹ́kọ̀ọ́ kò ṣe pé bóyá owó kan wà lọ́wọ́ mi tèmi náà tó pọ̀ tó yẹn tèmi náà kan manage àbọ̀tà um, sórí èkó yìí téèyàn bá farabalẹ̀ tí ò bá ṣọ̀lẹ̀ ṣó ti yẹ um, opportunity fún ọbẹ̀ gan-an tó bá dẹ̀ ti ṣọ̀lẹ̀ kò sí fídíò kò sí wàhálà kankan kò sí wàhálà. mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni mo ti dé sí ẹ lọ́rùn tán jọ wo àbàtàn là gbọ̀lẹ̀ mo fẹ́ kó gbà mí pátápátá jọ dúró níbi kan tá a máa ti ń ṣe pàtí ládùúgbò rẹ àwọn oníṣòwò dẹ̀ wà rẹ̀ àmọ́ bá wọn sọ̀rọ̀ pé bóyá ah, kí ni máa ṣe pẹ̀lú ṣáwọn tó ṣe ìyàwó. ẹ wọ́n jẹ́ kó yé mi pé department kan bẹ́ gan wọ́n ló lè máa ṣe swinger àwọn tó máa ń gbọ́pọ̀ àwọn ní boom sand wọ́n lè ṣe generator àwọn generator wọn ló wà bẹ́ẹ̀ kódà location bus wọn tó máa ń wáyà wọn ló gbú kó náà fún wọn àwọn light man tó ń gbé náà kankan tí náà bá ti lè gbé ẹ sí wàhálà wọn ní dop cameraman àwọn dìrẹ́tọ̀ àwọn ìgbàlájà wa ó lè ṣe mẹ́kọ̀ọ́ ó lè ru costume pátì aṣọ wọn tó bá rò lérí. àwọn iṣẹ́ tó ń kọ́ ló ń sọ yìí ọdún mélòó fẹ́ fi kọ́ lè yìí. kúrúkú wà ń bẹ̀ bọ́bọ́ kan mọ̀ wọ́n ṣe continuity wo wà láyà láyà wọn ló ń gbà pẹ̀lọ́ sórí wọn á kọ̀ lù ẹgbẹ́ náà ni kò sí bí wọn lò ẹgbẹ́ ajé ọdún mẹ́fà wọn á wà tẹ́lẹ̀ wọn lọ́wọ́ nífẹ̀ lówó ọ̀tún wọn máa sọ fún ẹ pé àwọn ẹ̀bùn kàrí àyẹ̀wò wọn lè ẹ̀bùn náà. ọdún mẹ́fà. ẹ àwájáwádé náà fi ń ṣe wàá ẹ̀bùn wọn náà ẹ̀bùn yẹn padà lẹ́yìn ọdún mẹ́fà máa ṣẹ́bẹ̀rẹ̀ sí ni máa gbowó. àtọ́lọ̀ bá pè lọ́nà ẹ̀sìn wà kan rẹ̀ àtọ́lọ̀ bá pè lọ́nà ìwà kan jìyà lásán tó wà láti rí tèmi tracks of Nigeria. ìjọba mi pe mo ní. ẹ ẹ máa náà kọ́ ìbùkún ọlọ́run ló mú ní láìpẹ́ aláàkún bí mo lè ṣe wà yìí mo máa dúdà àsìkò ọlọ́run máa lè táìmù ọlọ́run fún ayé mi tó máa yẹ mí tó máa yẹ ògo ọlọ́run wọ́n bí nǹkan tó ń jẹ ìyanu ẹ ló ń ṣe mí wọ́n ah, ti lu ẹ tó ti mọ́. Ah! professor ni ah. professor lówe professor àti kó máa bọ̀ wẹ́ẹ́ èjìká ni yóò jẹ́ kẹ́wọ́ ó sì lọ ẹ̀ ìrọ́lì ìrọ́lì pẹ̀lú ìwọ tó lò ó jẹ́ wá jẹun gidi sáyé ẹ̀. má pè tèmi níyàwó ìyàwó sún wọn. ẹ̀rọ yẹn mẹ́ta. ṣé o jàre bàbá mi. Ah, pẹ̀lú nǹkan tí ọ̀gá ni kì í gbé fún yín nìyẹn ah. so wọ́n dẹ̀ tún ní pé kí n fún yín ní ìlú ìṣètò yẹn ó tún fowó lé ládùúrú ìnáwó tó ṣe yìí. ìnáwó Bádéjọ máa pọ̀ wọ́n tún fọ̀rọ̀ náà sí wọ́n ní kí n jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti fẹ́ kẹ́ má jẹ́ kí tí àwọn dì sí. ìyá ó mà ṣe o ó mà ṣe o bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ o ọlá ìjìká ẹ̀ ni ò jẹ́ yẹ̀ bọ́ o èjìká tiẹ̀ náà ní yẹ̀bọ̀ lágbára ọlọ́run bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run adé bá mi dúpẹ́ o ṣé bàbá mi ṣe mo dúpẹ́ o o ẹ kí ni ah, kí jẹ́ kí n fún ẹ ní nǹkan kó mu ah. rárá o bó jẹ́ nǹkan mi bá ah, fún ṣe mọ̀ pé wọ́lọ́ o eh, máa ṣe mo dúpẹ́ ọlọ́run bá mi ṣe o ṣeun o o ṣe o dúpẹ́ o bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa máa jíṣẹ́ máa jíṣẹ́ máa jíṣẹ́. ó máa ṣe o nìkan tán ọlọ́run tó ti fàdúró owó tó tó yìí lé ah, ẹni nìkan ló tó pè tó pè ọkọ mi káàbọ̀ kọ ọrọ̀ ajé ṣòwòlá ah, ìyàwó náà lẹ́nu aláàánú wa ní ọpẹ́lọpẹ́ aláàánú wa o aláàánú ò ní bàdéjọ́ máa ní ọpẹ́lọpẹ́ ní o ẹ ò dúpẹ́ lọ́wọ́ sí mọ́mí ẹ̀mí mi mo fẹ́ sọ fún yín pé mi ò lè ní kankan ṣe pẹ̀lú ọkùnrin yìí ẹ dé má máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ má jẹ́ ká múlẹ̀ mọ́lẹ̀ nà ọ́n. ẹ á ní mi ò fẹ́ á ní mi ò mí mi iṣẹ́ àlẹ́ ìgbẹ́ máa ń ṣe. Ah, ah. jókòó jókòó jókòó ẹ mo rírì mi. ọkọ mi àdùnní ọmọ olówó òdòdó ń bí ẹmẹ̀sán gbé pọ̀ jómi dán lọ ará òwò kì í rán rò àwọn ìmẹ́nu kúrò nígboro kọ́ mi jọ ṣàánú mi wọ́n mọ̀ bó ba ṣe ń gbà àwọn nǹkan káàkiri ṣé ìyẹn yẹ wa ní táwa rẹ̀ ní ṣàánú wa tó ń ṣerú eléyìí fún wa tó tún wá ní rárá tó ní lá kí ló dé nígbà tí wọn sọ pé ká má rà á láàánú jọ kọ mi. ọ̀nà owó tó fẹ́ fi gbà ṣàlàyé fún yín pé kò sí kankan tó lè ṣẹlẹ̀ láàrin èmi àtẹ̀mí kí ló dé tẹ́ ń gba nǹkan lọ́wọ́ ẹ̀. ọkọ mi jọ̀ọ́ ọlọ́ọ̀bàtà ní mọ́dọ̀ sàn ọlọ́ọ̀bàbà ọmọ ló mọmọ yàn ọlọ́ọ̀kara àwọn ògbìn nìgbín fi ń yàn jọ ọkọ mi jẹ́ kèmi náà jẹun ọmọ jẹ́ ń jọ láì. ṣé tó máa ṣe eléyàn jẹun ọmọ ṣé bírú nǹkan tó wà ní white poly bag yìí lóúnjẹ ọmọ òun lóúnjẹ ọmọ ti ti yín ẹ wo mi ò ní bá yín rojọ́ mo ti mọ nǹkan tí mo máa ṣe bí mo ṣe wà tí mo ṣe jókòó sí bíbá mo ti mọ nǹkan tí mo máa ṣe nínú mi mi ò dẹ̀ ní sọ jù bẹ́ẹ̀. ìṣẹ́ ní dání bí ẹni dání ẹ wá ọmọ ẹ lọ wá ti ṣàlàyé fún mi ṣé o ti wá jẹun. kò jẹ́ obìnrin gbàdúrà kó ń ra láàánú táwa tó rá láàánú ta tó fẹ́ fún ara wa lé àbí ẹ̀wà àgbà nígbà tó ṣe pé nǹkan wà lọ́rọ̀ wọn tó mọ́ fà kékeré báyìí. so wá fún mi ní update iṣẹ́ later ní ọ̀la. no problem. àtẹ̀jọ́ mo ní mi ò ṣe mo ní mi ò ṣe má wàá lé wa mọ́ má kó bọ́ǹbìtà má kó owó wa lé wa mọ́ kí ló ṣẹlẹ̀ gangan ṣé wọ́n ń sun ẹran mẹ́ran kí kọ́kọ́ kan pa ni mo ní ọ̀rọ̀ èmi àti ẹ̀ ó dàbí ọ̀rọ̀ àkísà tó ti dágbére àtàn tí ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró mi ò fẹ́ rí ẹ nílé wa mọ́ ẹ ṣe olówó give away owó la rí àríṣẹ́ tẹ̀ ń ṣe ẹ fẹ́ fi mí dájọ́ àbí àwọn irú yín ṣọlẹ́gẹ́ tí má tún rí ẹ nílé wa wọ́n máa dá omi gbóná lé lórí ni ó rí bó ṣe rí. ẹ eh, ẹ who's this. mo rò pé lè ṣe. kókó kọ́kọ́ kọ́ ṣe kúrò. àwọn ṣe tí wọ́n ra ẹni ìgbà tí mo tàtú ara ẹ ló máa lọ. kọ́ ṣe kúrò. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀. bọ́ bọ́ bọ́ bọ́ kí ló dé náà tó ti ṣe kíní ẹ fún ọmọbìnrin yìí kí ló dé. orí burúkú ò ní kéèyàn má ṣe òun ṣùgbọ́n ọgbọ́n burúkú la fi ń ṣẹ́gun orí burúkú. ìwà ìbàjẹ́ lẹ̀dá fi ń ṣàyọ̀yọ̀ ẹ̀yin èèyàn ẹ fúnra o gbogbo ènìyàn kọ́. yóò irú eléyìí ò dá o gbogbo abiyamọ yé ẹ ò ní rí ikú ọmọ. Mm, ẹ má sunkún mọ́ ẹni tó bá ní kú ọ̀rẹ́ mi ò dùn kú náà mú ti kó lù pa ẹjọ́ ẹ má sunkún mọ́ tó ń bá pọ̀ jù lójú ó máa ń mójú bàjẹ́ nù ẹjọ́. ẹ wò mọ́ mi ẹ má sunkún mọ́ kò sẹ́ni tí irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní bara jẹ́ àmọ́ ẹ mọ̀ pé àròkàn àròkàn ló máa ń fa ikú àsùn ìdá kì wá ṣe ẹkún àsùn ìdá nìkan o ó tún máa ń fa ikú àìtọ́jọ́ àmọ́ ìkọ̀kan tèmi mọ̀ tó dá mi lójú ni wípé ẹni tó mọ̀ pa tó túmọ̀ bò ọlọ́run ọba nìkan ló lè gba ọkọ lọ́wọ́ ẹ̀ o <laughs> àmọ́ láìpẹ́ láì jìnà ọlọ́run á gba agbára lọ́wọ́ àṣebí ṣe ti gbọ́. adéjọ ìtì mọ rírẹ o mọ rírẹ o mọ rírẹ o ìtì mọ rírẹ o omi bá omi mọ rírẹ omi gbà mí lẹ́kọ̀ọ́ jọ mí lójú ó jọ mí lójú kan torí ohun tó bá jọ ní lójú òun ló ń yani lẹ́nu. màmá ẹ fọkàn balẹ̀ ẹ má bara jẹ́ ẹ ṣe rí gbogbo nǹkan tí mo ríre ò dúró ṣe fún mi mo ṣèlérí wípé màá ṣe bẹ́ẹ̀ fún mi màá dẹ̀ tó wá ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi ṣe rí gbogbo nǹkan tẹ bá nídìí nígbàkúgbà àti lóòrèkóòrè màmá ara àwọn bọ́ìsì mi sílẹ̀ màdé máa pè é èmi náà tún máa yọjú sí ẹ pẹ̀lẹ́ wá màá ẹ pẹ̀lẹ́ wá màá ẹ bá mi tọ́jú. ohun tá a gbòmí lójú yìí ó ẹ ò ní bá wọn wé tomi bó ṣe ń bọ́ nínú nǹkan náà tún kó sínú nǹkan o. àjẹgbé báyìí òun ni bó ń jẹ àjẹgbé mi ní ti kàlùkà àti jẹ yìí gbéná àtúwájẹ mi. àìṣọ hmm. ìgbà tí mo wọlé mi rí gbogbo àwọn boys ní pọnpọn àbúrò lọ. Ah, èmi ni mo rán wọn ṣe mo bá ní gẹ̀ẹ́tì wọn. Hmm wọ́n ṣe òwò bóyá ká celebrate àwọn boys fún iṣẹ́ takuntakun tó ń ṣe fún wa. that's true uh, that's true torí pé kò ṣe mo ló ń mú mo ṣiṣẹ́ yá. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé kọ́. Ah, ó jẹ́ ẹ̀kọ́ lásìkò yìí. yíkọ rèé yíkọ rèé. so um, mo máa pa àwọn boys wọn ò ní láti padà wá sílé wọn so. Uncle Amit's one, you know. Fine. Here. Here. Here. Here. Vale yo. Vale yo. tó ṣe ọ̀nà wọ́n pé àtìgbà rẹ̀ ti jí látara ìjì ń yọ̀dà ara ẹ̀gbọ́n sunkún mi èmi dáhùn pé akọgi ní tí ò kì í ṣe òjì so mo ní kí n gbé súnmọ́ yín pé kí ló ṣẹlẹ̀. má wọrí kò lè yé e rárá. bàbá fẹ́ kẹ́ mọ̀ pé àdìtúláyé yìí o ọlọ́run ló dà pẹ̀lú àṣírí àṣírí ayé inú ayé ló máa ń gbé àti pé àṣírí ọ̀run bàbá inú ọ̀run ló wà adẹ́fẹ̀kẹ́ mọ̀ lọ́wọ́ tún ní mi kò yẹ kẹlẹ́ fi nǹkan pamọ́ fún mi. Ọ̀tún má wọrí sọ má wọrí. tí kò tó ni. ha òótọ́ ni bí ẹ̀yin ẹ̀yin sunkún ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ẹ̀ ń sunkún ha gbogbo kíkan tó wù kẹ́ máa rò ẹ jọ̀ọ́ ẹ má rò ó ẹ wù tẹ́ bá nígbàgbọ́ fọ́lọ́run tó mọ òkè orí mi tó mọ òkè ọ̀dànrìn ó lè sọ di pẹ̀tẹ́lẹ̀ ó lè sọ ìṣòro yìí di pẹ̀tẹ́lẹ̀ o ẹ jọ gbogbo kíkan tẹ bá mú kẹ màrú ẹ má rò mọ o ẹ jọ. fúnra o ẹ fúnra o ayé mẹ́rin kò ayé mẹ́rin kò imú màníkà wọn ò kò jẹ́ agbóhùn wá ṣe bí. ká máa bọ ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́ ò. afa kí ara yìí. Àlàyé sọ ọkàn. I swear. A Àlàyé fẹ́ fi ṣe inú ni ìyẹn yẹn gbòmìnira. Kí ni orúkọ ṣe? Èmi ò mọ o. Wọ ní bákejì mọ̀. Àlàyé rẹ̀ sọ̀rọ̀ fún ẹ. Òkùnkùn láyé, inú òkùnkùn láyé ń gbé. Ìmọ́lẹ̀ lòun ó gbogbo ẹ̀dá ń wá kiri. Ẹsẹ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀. Ah, ẹ̀ṣẹ̀ tí mo ṣe pọ̀ mo ṣẹ̀ sí ọmọnìyàn mo dẹ̀ mọ̀ pé mo ṣẹ̀ sọ́lọ́run náà. lápèjúwe ṣẹ̀ṣẹ̀ náà tó sánmà. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. sótó àlùkùránì. kò tá àlùkùránì ṣùgbọ́n kàṣà ni ó kù díẹ̀ kó tó. àyàkùn ṣé o wà lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi báyìí afa ẹ jẹ́ sọ nǹkan fún mi mo ti ṣẹ̀kọ́ iṣẹ́ rí ní bíi ọdún mẹ́wàá sẹ́yìn. ikú tó ń pọ̀ ọmọdé ara wọn ní ti ń wá èyí ṣùrà tó ń ṣùrà ó ṣòun ni kò jẹun gbáyé pẹ́ ẹ̀dá ẹ àtúbọ̀tán ẹ̀dá ló jàjọ ọ́ kárò ló jinlẹ̀ ọ́ bẹ́ni ti ré bẹ́ẹ̀ kọ́ lọ́la máa ń ré ojú tó pọ́n ṣì àpọ́nkú kọ́ ó di dandan ìṣìyànlá onígbẹ̀yìn ká lọ ní sùúrù ìyàwó sùn wọ́n ló ń tọ́ kálọ̀ ní sùúrù máa ṣe bẹ́ẹ̀ dábàá ronú jinlẹ̀ o àrùn tí ọ̀la o tóbi. láìla ìdáńtà ṣùgbọ́n anaka ìní kún tòmí náà sọ́ọ́lì mi náà arákùnrin àbáyé fi lẹ́sẹ̀ náà pọ̀. ó pọ̀ lóòótọ́. àfa ó sọ̀tọ̀ pẹ̀lú gbogbo tá a tẹ́ ẹ sọ yìí ó tún jù bẹ́ẹ̀ lọ mò ń gbọ́. bẹ́ẹ̀ dábàá ronú jinlẹ̀ o àárọ̀ tí ọ̀la o. Ah! ìwà ìkà ni wọ́n mọ̀ yín wù yìí o ìwà ìkà ló ń wù yìí o ìwà ìkà ló ń wù yìí o. Bálejò ó ṣèyí tán ó pa mí láì tọ́jọ́ ó gbaṣọ lára mi ó tún fipá bá mi lò pọ̀ ó fi mí pa àwọn òbí mi lẹ́kún fún ìdí èyí ó ti di ewé ojú omi Bádéjọ ò ní nísinmi Bádéjọ ò ní nísinmi ìdààmú ló máa máa jẹ́ tiẹ̀ ẹkún òṣèlú máa máa jẹ́ tiẹ̀. dákun máa fagbùn ro kígbòrò má lọ fagbó. aláàgbọ̀ láìláìlá ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ láìláìlá jáde kúrò lẹ́nu jáde alájà wọ́n lọ sílẹ̀ fún mi. mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ ọlọ́run. jáde ọlọ́run ní foríjọ ọlọ́run ní mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ ọlọ́run. ọlọ́run ní foríjọ ọlọ́run ní foríjọ ah, láìláìlá yéé kí n retí gbọ́ yìí ah ọlọ́run eh kéèyàn máa bá òkúra àjọṣepọ̀ ah ọlọ́run ọjà retí gbọ́rọ̀ lẹ́yìn náà ọlọ́run ní dáríjì ọmọkùnrin yìí o ọlọ́run ní dáríjì ọ. má má ṣòun ìkọ̀ọ̀kọ̀ o ìgbẹ̀yìn rẹ o má má ṣòun ìkọ̀ọ̀kọ̀ o. ọ̀rọ̀ mọ̀ karambà ní tó jáde ah ehm, mo rí wọn kódà gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mo gbọ́. ọlẹ mọ ni. etí ọba ń lé etí ọba ẹ má bínú èèyàn ló ń jẹ bẹ́ẹ̀ gbogbo ẹ pátápátá. èèyàn ló ń jí bẹ́ẹ̀ náà ó pé ó rí pé ọmọ nìyí kí èèmọ bókun lájọṣepọ̀ Ọlọ́run ò lè dáríjì. ana kó mu nla torí Ọlọ́run ẹ ẹ ẹ bá mọ sọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ẹ fi kọ́ wa nínú alukurani ẹ má bínú ìmọ̀lù ẹ̀yin náà lẹ sọ pé ìròbí ó tọ́ sí ẹnìkankan lẹ́nu láti pe ẹnìkan pé ẹnìkan wọná èyí ẹsẹ sọ yìí kó má wàá lọ mọ dàbí ẹni pé bí ẹsẹ àti pé sẹ́ẹ̀rí bí ó ṣe ń lọ yẹn torí gbogbo tẹ̀sánú lé pátápátá gbogbo ẹ̀ mo gbọ́ tẹ̀sán pé hàn gbogbo ẹ̀ṣẹ̀ tó dá yẹn iná lọ́rọ̀ ẹ̀ máa já sí èmi àti gan fúnra wa àti mọ̀bi tọ́rọ̀ owó já sí. Allahu akbar. kẹ́nìkan wá lè máa lọ kọ̀ndẹ́mù ẹnìkan ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ má bínú ẹ mọ̀ pé bó ṣe lọ yẹn ó ti ó ti ronú kọjá àyè kó má lọ di pé yóò wá lọ parẹ́ ẹ̀ṣẹ̀ tún di púpọ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lélẹ̀ orí yín ló wá o anakunmọ̀nla. ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ mo ti wá lè lọ yìí sì gba nọ́mbà rẹ̀ bó o la ṣe fẹ́ ṣe báyìí. mo mọ̀ pé ó ti lọ lóòótọ́ bọ̀ ó ní bó ṣe tẹ́ tẹ́ tẹ́ tó fi débí èmi ò bá ní bó ṣe tẹ́ débí yẹn ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa tẹ́ tẹ́ fi máa dé ọ̀dọ̀ rẹ̀. ọlọ́run ṣàlékún àlùbáríkà ọlọ́run ṣàlékún àlùbáríkà pẹ̀lú ń tọ́ wí mo fẹ́ fún ọ ní nǹkan. ẹ gbọ́dọ̀ làdẹ̀ ní nǹkan. adájọ́ ayé ikú tó pọ̀ ọmọdé ìsẹ́yìn àtọ̀hún ara wọn ní tí ń wá èyí ṣùrà tọ̀hún ṣùrà o ṣòun ni kò jẹ́ ọgbà ayé pẹ́ ẹ lọ ní sùúrù o àtúbọ̀tán ẹ̀dá ló jàjọ́ o kárònú jinlẹ̀ o bẹ́ni ti ré bẹ́ẹ̀ kọ́ lọ́la máa ń ré ojú tó pọ́n ṣì àpọ́n kú kọ́ ó di dandan ìṣìyànlá orí gbẹ̀yìn ká lọ ní sùúrù ìyá òun sùn wọn ló ń tọ́ ká lọ ní sùúrù máa ṣe òkùnkùn láyé nínú kùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ lòun ó tí gbogbo ẹ̀ làwọn akéré ìyá sún wọn o ta ni iṣẹ́ òkóyà lè wé má pé tèmi nìyàn o ọ̀rọ̀ ìgbọ̀ngbọ̀n o ìyá ò dá o kó má jà adájọ́ wáyé o tẹ́dá bá ronú jinlẹ̀ o kò ní gbáyé ṣe bí bẹ́ẹ̀dá bá ronú jinlẹ̀ o àrùn tí ọ̀la o torí ọ̀la lọ́jọ́ dákun má fagun ro kígbòrò má lọ fagbó bó bá ṣe lò bá o má má ṣohun ìkọ̀ọ̀kan o ìgbẹ̀yìn rẹ ọ má má ṣohun ìkọ̀kọ̀ ohun àbọ̀ ń bọ̀ ohun wá bó níṣẹ́ má má ṣohun ìkọ̀kọ̀ ohun ṣe bójú ayé ló dé òkùnkùn láyé nínú òkùnkùn láyé ń bẹ àtọ̀hún ara wọn ní tí ń wá èyí ṣùrà tọ̀hún ṣùrà ọ ṣòun ni kò jẹun gbáyé pẹ́ ẹ̀dá ẹ lọ ní sùúrù àtúbọ̀tán ẹ̀dá ló jàjọ́ kárònú jinlẹ̀ o bẹ́ni ti ré bẹ́ẹ̀ kọ́ lọ́la máa ń ré ojú tó pọ́n ṣì àpọ́n kú kọ́ ó di dandan ìṣìyànlá orí ẹ̀yìn ká lọ ní sùúrù ìyàwó sùn wọ́n ló ń tọ́ ká lọ ní sùúrù máa ṣó. òkùnkùn láyé nínú òkùnkùn láyé ń bẹ láyé ń bẹ o. ìmọ́lẹ̀ lòun tí gbogbo ẹ̀ là ń wá Thank you hello. Mr. Abadejo, you are under arrest. Oya, oh, Nisho. Ah, ẹ wo, àpá kò sí nǹkan kan o, bẹ́ẹ̀ mi náà Ah, ẹ jọ ṣé. you keep quiet. no mo ní pé sáyà kìlà ni wọ́n ní àbáṣá sí. hello mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ so my own business. ìtàwárí nìyẹn oya let's go. bàbá ọkọ mi adàkẹ́ ìdìde ṣe rí gbogbo èèyàn ló ti kó pátá o ló ti kó everybody chief mrs gan wọn ti gbé wọn ṣe wọ pé mi ò sí lára yín ẹ ẹ dìde ẹ I say stand up. Let's go get up. òkùnkùn láyé inú òkùnkùn láyé ń gbé ìmọ́lẹ̀ lòun tí gbogbo ẹ̀dá ń wá kiri. ẹ jọ ṣé ẹ rò pé kílọ̀bù ni bíbá ni tí ẹ kàn lè máa kó yẹn. má pẹ́ tẹ̀mí ni àhún ọ̀rọ̀ ìgbọ̀ngbọ̀n o ìyá ọ̀dá o àdájọ́ wáyé o. wọ́n kọ́ lórí ìlọ̀bẹ̀ yìí wọ́n kọ́ lórí ìbẹ̀ yìí. àbá ẹ ẹ rí i pé ojúmọ́ tutù bí ẹyẹ àdàbà ni mo èmi tẹ̀ wọ́n wò ká ah, ṣé wọ́n jalè ni àbí amúrọ̀bà ni wọ́n. ó wà àdìsí ànábì. Ah, ah, àdìsí ànábì bò ṣé bóòlù ṣe máa wà nù Kùránì ṣé ànábì wà láyé pẹ̀lú wa ni. kò ṣẹlẹ̀ ló dá ànábì. má bínú dáríjì mi mi ìmọ̀ ni ó ti ká lójú mi ó ká nígbà ló ti ká lójú mi hm? ká nígbà ló ti ká lójú mi. Olùdíyà ní góòlù, ìyá lásọ ní Lagos Island. Ah, ah. <laughs> ẹlẹ́yà ẹ̀rí ta Bola Hotels, Bola Fabrics, Bola Go, <laughs> Tẹ́ta. Ó pè ẹ́ ní títí inú ẹ̀ ń dùn. Ó máa ráyè kó wọ́n á sọ ẹ̀dá pẹ̀lú ajáṣẹ́ o. Àbọ̀lé bọ́ńbọ́. Ó tiẹ̀ tí ìbò owó náà ti ń dọ́nu káàkiri àdúgbò. Ó wù ní ọ̀tún wa. Ó wù ní ẹ̀sùn. Ó máa lọ Dubai, Abu Dhabi ọmọ bẹ̀rẹ̀ kìnní kan Canada Germany. èjì èjì ọlọ́run ló wọ ẹ sórí irú yìí rẹ máa ní káwọn kan aṣọ ọwọ́. yes ó yẹ kọ́lọ́pàá gbé ẹ ó yẹ kó gbé ẹ pé òun ẹ̀kọ́ méjì ń tó àkìlè òun ẹ̀kọ́ méjì ogun ṣì ẹ̀yìn ló fún ọba tó wọ ẹ̀yìn aṣọ fún ọba tó bá àmọ́ téèyàn bá ń sọ fún ìyọ̀bá ẹ̀wọ̀n ọ̀kí gbọ́dọ̀ ṣì máa ń ní ọ̀dọ́ ẹlẹ́yà ẹ̀ ń tà ẹlẹ́yà ẹ̀ ń tà. fún àwọn fúnbà yẹn o ṣe filenge filenge filenge filenge ẹ kìnnì kan wọ́n mú pé ẹ ti ẹ ọlọ́mọdé kájọ ìyẹn tàwa ti tọ́rọ ẹ̀mí ìbàdàn ló ń kọ́. tọ́tọ́ ni náà kámọ́ ti lù ẹ̀ tó ti fa ògbó tí wọ́n ti padà nù tó ti fa lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti padà nù ni orí àti pé bí ẹ̀ tí ò pé yẹn á Thank you ewé. ẹ ata ewédú náà wà òkè ewé òní. kúlíkúlí nǹkan pàléwà àti dáńkọ́ ó ń lówó lórí o wà á lè fẹ́ pákó pátá wà á fẹ́ pákó tó kàn fẹ́ délé kókó fún náìsì kó kàn máa ra kiri òfìò láti lot. ẹ ayé ló ń gbé ayé. ẹ o lè má wọn a máa kó wá sẹ́kọ̀ọ́ ilé burúkú wà adájọ́ wáyé o ikú tó pọ̀ ọmọdé yìí sẹ́yìn ọ́ ara wọn ní ti ń wá èyí ṣùrà tọ̀hún ṣùrà ọ́ ṣòun ni kò jẹ́ ọgbà ayé pẹ́ ẹ̀dá ẹ lọ ní sùúrù o àtúbọ̀tán ẹ̀dá ló jàjọ ọ́ ló jinlẹ̀ ọ́ bẹ́ni ti rèé bẹ́ẹ̀ kọ́ lọ́la máa ń rèé ojú tó pọ́n ṣì àpọ́n kú kọ́ ó di dandan ìṣìyànlá onígbẹ̀yìn ká lọ ní sùúrù ìyà sùn.